jẹ̀ládà lóko tí eléèbó ń pè wọ́n wọ́n a sì tún máa pè wọ́n ní jẹ̀ládà bàbùn èyí ni wípé wọ́n fẹ́ fi ojú ju àwọn èrò orúkọ míì tí wọ́n tún pè wọ́n ní bleeding heart monkey nítorí tẹ́ ẹ bá wo àyà wọn ó dàbí wípé ọkàn wọn lèèyàn ń wò níta tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o àwọ̀ lásán ni pupa tẹ́ ń wò láyà rẹ̀ yìí kì í ṣe ọkàn èyí jẹ́ ohun kàyéfì àkọ́kọ́ táwọn ẹranko yìí ní tí kò sì sí ẹranko míì tó ní. ẹlẹ́ẹ̀kejì ẹ wo eyín oró ẹnu wọn bíi tàwọn kìnìún yìí ẹ tí mo bá sọ fún yín pé wọn ìpa ẹran jẹ ń <laughs> kódà koríko ni wọ́n ń jẹ bíi tewúrẹ́ ẹ <laughs> bẹ́ẹ̀ ni àwọn nìkan ni ẹranko tó jọ ọ̀bọ tó ń jẹ koríko nílé ayé ó ga o àwọn kan ń jẹran wọn ò léyín àwọn kan léyín wọn ò jẹran <laughs> some have teeth they don't eat meat some eat meat but they don't have teeth ẹ ṣàjà tẹ̀síwájú bó tilẹ̀ jẹ́ wípé ẹranko ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ẹ ò lè rí wọn nílẹ̀ wa nàìjíríà o orílẹ̀-èdè ethiopia nìkan lẹ ti lè rí wọn nítorí náà kò sí ó kọ yorùbá fún wọn jẹ̀ládà náà sì ló kọ yorùbá tèmi ó fún wọn ní tèmi irun máa ń pọ̀ lára àwọn jẹ̀ládà sì gangan ni bẹ́ẹ̀ làwọn náà ní ìrù bó tiẹ̀ jẹ́ pé ojú wọn fẹ́ jọ tàwọn ọ̀ṣà láàrin gbogbo ìran ọ̀bọ pátápátá àti àwọn ọ̀bọ kéékèèké o àti àwọn afárajọ nìyẹn o àwọn ni wọ́n máa ń gbé orí ilẹ̀ jù wọ́n èyí sábà gungi orí ilẹ̀ ni wọ́n ti ń jẹun orí àpáta ni wọ́n sì ń sùn lálẹ́ ọwọ́ wọn kì í ó sì rí kúkúkú wọ́n sì mọ ọwọ́ yìí lò púpọ̀ dáadáa yálà láti fi fa koríko tu ni o àbí láti fi pọ́n àpáta wọ́n máa ń gbé papọ̀ ní un tí wọ́n sì máa ń pọ̀ púpọ̀ gan. èyí tí ó fi wá jẹ́ pé akọni máa ń jẹ́ olórí agbo tàbí ẹbí láàrin àwọn ìran ọ̀bọ tó kù abolo lórí ẹbí ní ọ̀dọ̀ àwọn jẹ̀ládà o kò tún wá tán síbẹ̀ o agbo wọn dàbí ìlú ni tó lé ní àwọn jẹ̀ládà tó tó ẹgbẹ̀fà one thousand two hundred tàbí jù bẹ́ẹ̀ lọ láàrin agbo yìí wọ́n wá ní àwọn mọ̀lẹ́bí kéékèèké tó jẹ́ pé abo bíi méjìlá ló máa ń wà níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn wọn ò wá ní àwọn akọ kan sí mẹ́rin tí wọn ó gbà láàyè láti wà nínú ẹbí ọ̀hún bó ṣe jẹ́ pé olórí akọni máa ń sábà lẹ́tọ̀ọ́ sí ìbálòpọ̀ jù láwùjọ àwọn ẹranko tó jẹ́ pé akọni jo wọn bẹ́ẹ̀ náà ló ṣe rí láàrin àwọn jẹ̀ládà o abo tó jẹ́ olórí ló máa ń ní àǹfààní sí àwọn akọ tí wọ́n bá gbà láàyè láti àwọn ọmọ rẹ̀ ó ní ipò tó ga ju ti àwọn ọmọ abotókùn lọ kódà báwọn ọmọ abotókùn bá ju òun lọ lọ́jọ́ orí àwọn akọ tó wá wà ní mọ̀lẹ́bí yìí kèé ṣe fún kánrinkése o tí ó bá fi tó ọdún mẹ́rin ó wá pẹ́ ju ọdún márùn-ún wọ́n lè e kúrò lójú agbo yìí nínú kí wọ́n fúnra wọn lé e, tàbí kó ti dàgbà jù kí wọ́n sì fi akọ ẹlẹ́jẹ̀ tútù rọ́pò ẹ̀ tàbí kí àwọn akọ míì ó wá gbé ìjà ti akọ yìí kí wọ́n lé e kúrò lójú agbo yìí káwọn ó sì rọ́pò ẹni tiwọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kò sí bí òṣè ní lọ́wọ́ àwọn abo yìí nínú bí wọ́n bá fẹ́ràn akọ tó gbéjà wáyé ju tààrin ẹbí wọn lọ wọ́n lè ṣalátìlẹ́yìn fún un ṣùgbọ́n tí wọn bá fẹ́ràn rẹ̀ wọ́n ṣàtìlẹ́yìn fún akọ tó wà nínú mọ̀lẹ́bí wọn tí wọ́n sì pawọ́pọ̀ lé dalérú dalérú tibí lọ ni lọ́rọ̀ kan ṣá àwọn abo máa ń lo agbára wọn dáadáa kínní kan tí ìwádìí mi lórí àwọn ẹranko kọ́ mi ni wípé ìbáà ṣe akọ ìbáà ṣe abo ló ní agbára lójú agbo àbí mọ̀lẹ́bí bí wọ́n ṣe ń lo agbára ọ̀hún ò yàtọ̀ síra wọn lórí ọ̀rọ̀ tá a wá ń bá bọ̀ àwọn abo kan wà tó jẹ́ pé mọ̀lẹ́bí alákọ lásán làwọn olóyìnbó ń pe eléyìí ní all male unit wọ́n lè tó akọ méjì sí mẹ́ẹ̀ẹ́dógún kìí ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n máa wà títí o àwọn náà máa dá ète pẹ̀lú ọgbọ́n tí wọ́n sì máa gbé ìgbésẹ̀ tí yóò jẹ́ kí wọ́n gborí wọ ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí alábo yìí lọ́jọ́ kan ni. bí mo ṣe wá sọ pé àwọn abo inú mọ̀lẹ́bí kan lè tó méjìlá tó kì í ṣe gbogbo wọn ni wọ́n máa ń bára wọn sọ̀rọ̀ o tí wọ́n sì máa ń ṣọ̀rẹ́ abo kan lè má ní ju abo méjì lọ ní tiẹ̀ tí ó máa bá ṣọ̀rẹ́ lójú agbo ọ̀hún ìjà láàrin ẹbí kan sí ẹbí míì a máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn abo ló sì máa ń sábà dá ìjà yìí sílẹ̀ bó bá wo àwọn akọ inú mọ̀lẹ́bí méjèèjì wọ́n lè dá sí o bó bá sì wù wọ́n wọn kàn máa wòran káwọn abo yanjú ẹ̀ láàrin ara wọn ni. ẹ tiẹ̀ dúró náà eyín wọn ṣọ̀ǹbọ̀ṣọ̀ǹbọ̀ ẹ̀kan tí mo ní wọn èéfi pẹran kí wàá ní ìwúlò rẹ̀ gan-an lẹ́yìn kí wọ́n jẹ koríko. àwọn akọ jẹ̀ládà ló máa ń ní àwọn eyín tó ṣe ṣọ̀ǹbọ̀ṣọ̀ǹbọ̀ yìí jù bí eyín yìí bá ṣe gùn tó ó wà lára ohun tí wọ́n ń jẹ́ kí wọ́n hun abo bó sì ṣe jẹ́ pé àwọn abo ni wọ́n máa ń darí ẹbí tó àwọn akọ náà máa ń ní olórí láàrin wọn tí àwọn tó kù wọn sì jẹ́ abẹ́sìnkáwọ́ rẹ̀ olórí akọ yìí nìkan làwọn akọ alátakò máa ń gbógun tì tí wọ́n bá wá inú mọ̀lẹ́bí kan o torí wọ́n mọ̀ pé òun ni yóò máa rí mùdùnmùdùn ìjọba àwarawa jẹ jù ẹ ó ti yẹ kó yé eyín kò dìgbà tí mo bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ bí ìjà bá wá ṣẹlẹ̀ ohun táwọn akọ yìí ó kọ́kọ́ ṣe ni láti ṣí ètè wọn sókè so kí eyín wọn ṣọ̀ǹbọ̀ yóò lè hàn bí ọ̀kan bá rí eyín èkejì tó sì sá lọ kò sí wàhálà ṣùgbọ́n táwọn méjèèjì bá jọ dúró tira wọn pé àjọ ní eyín ni wọn ò jọ náà tán bí owó ni òun wọn ò búra wọn jẹ títí títí ọ̀kan ó fi gbà fún ọ̀gá rẹ̀ ni kódà nígbà míì wọ́n máa ń lépa àti búra wọn jẹ níbi erìgì tí wọ́n sì hú eyín ẹni tí wọ́n ń bájà tèrìgì tèrìgì bí akọ jẹ̀ládà bá sì ti pàdánù eyín rẹ̀ ó dàbí ọkùnrin tí ò ní sílẹ̀ kan lọ́wọ́ láàrin àwọn èèyàn ni o àti ní obìnrin nílé rẹ̀ ó nira nítorí náà ìwólò ńláńlá lẹ́yìn yìí jẹ́ fún àwọn akọ àwọn jẹ̀ládà máa ń jíra wọn jẹ o ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń cheat wọ́n máa ń jẹ ọ̀gbọ̀nà àfún bí àpẹẹrẹ akọ tó bá jẹ́ olórí nínú mọ̀lẹ́bí yìí òun nìkan ni ó máa ń dàyà dé àwọn abo lọ́pọ̀ ọgbà àwọn akọ tó kù ó kàn máa dúró de ọjọ́ tí wọ́n ó lé akọ olórí yìí lọ tí ọpọ́n ó sùn ka àwọn ni tàbí ọjọ́ táwọn lè bá bí mélòó sọ̀rọ̀ nínú àwọn abo kéékèèké inú mọ̀lẹ́bí ọ̀hún láti jọ fi mọ̀lẹ́bí ọ̀hún sílẹ̀ kí wọ́n sì lọ́ọ́ dá tiwọn. kínní kan tí àwọn aṣèwádìí láti University of the Free State ní orílẹ̀-èdè South Africa wá rí ó yanilẹ́nu púpọ̀ bí àwọn jẹ̀ládàá bá ní ìbálòpọ̀ ó ní bí wọ́n ṣe máa ń dùn tí wọ́n sì máa ń pariwo bó bá ṣe ń dùn mọ́ wọn tó wọ́n wá ṣèwádìí ọ̀kan nínú àwọn akọ kéékèèké tó jẹ́ abẹ́ṣinkáwọ́ yìí tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn abo tó gbajúmọ̀ nínú mọ̀lẹ́bí ọ̀hún ohun tó yà wọ́n lẹ́nu ni wípé àwọn méjèèjì wá mú dídùn wọn mọ́ra wọn ò dún síta rárá kí wọ́n má bàa ká wọn <laughs> ó yà àwọn aṣèwádìí lẹ́nu púpọ̀ pàápàá jùlọ Dr. Aliza Loru ó yà á lẹ́nu pé àṣé àwọn jẹ̀ládà náà lè mú dídún mọ́ra nígbà àbálòpọ̀ kí èèyàn má bàa ká wọn <laughs> àwọn ẹni ẹlẹ́ni tí a kò olórí bẹ́ẹ̀ ká wọn pẹ́rẹ́ wàhálà ó ṣẹlẹ̀ ní o bó bá sì ká wọn náà kò sí nǹkan kan tí ó fi àwọn abo ṣe bí mo ti sọ fún yín pé àwọn abo lálágbára akọnìkan ni ó dá sẹ̀ríà fún kò sí nǹkan kan tó lè fi abo ṣe abo nìkan ń ló lágbára àti dá sẹ̀ríà fún akọ lọ́dọ̀ tiwọn fún bí àpẹẹrẹ lára iṣẹ́ tí wọ́n gba akọ náà fún kó lè máa jẹ́ olórí òun ni kó máa dáàbò bo àwọn bí abo àbí akọ kan bá ta fèlèfèlè dé àárín wọn òun ló yẹ kó ṣáájú wọn dojú ìjà kọ́ bó bá wá kọ̀ tí ò ṣe ojúṣe rẹ̀ lára ìjìyà tó wà fún ni wípé kò tiẹ̀ ní kọ́kọ́ sí mùdùnmúdùn ìjọba àwarawa fún un ná lẹ́yìn èyí olórí abọ́lé pariwo mọ́ léraléra kó sì fún ní ìgbájú olóòyì bíi mélòó kan bí ò bá wá yí padà wọ́n fẹ́ lòmíì rọ́pò ẹ̀ ní o nínú kí wọ́n lé dànù tàbí kó sì tún wà lójú agbo yìí láì lẹ́tọ̀ọ́ sí ìbálòpọ̀ kankan yóò kàn máa bá wọn tọ́jú ọmọ ni ọlọ́run má ṣe wá nígbẹ̀wò dání ìgbà <laughs> worowóró aya rẹ̀ ń gbádùn ní yàrá ó gbà worowóró eh, ní àsìkò tí ara abo bá wà lọ́nà fún ìbálòpọ̀ ìdí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pọ̀n bẹ́ẹ̀ ni awọ àyà wọn tí mo ní ó dàbí ọkàn náà máa ń pọ́n dáadáa ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n nítorí wípé ìjókòó ohun ìlóṣo ni wọ́n máa ń wà ní ọ̀pọ̀ ọgbà àti rí ìdí wọn èé àyà pípọ́n yìí làwọn akọ máa ń lò láti mọ̀ abo máa ń lò tó ọdún mẹ́ta sí mẹ́rin kí wọ́n tó bàlágà fún ìbálòpọ̀ ṣùgbọ́n ní tàwọn akọ wọ́n tó bí ọdún márùn-ún ṣùgbọ́n kí àyè ó tó yọ fún akọ dáadáa láti máa jẹ mùdùmúdù àwa ara wa yóò ti fẹ́ẹ̀ tó ọmọ ọdún mẹ́wàá torí àwọn àgbàlagbà ni ó sì máa ṣe bẹ̀ ná oṣù márùn-ún sí mẹ́fà làwọn abo wọn fi ń gbóyún lẹ́yìn tí ìbálòpọ̀ bá wáyé ọmọ kan ṣoṣo ni wọ́n máa ń sábàá fi bí ìyá yìí ó máa mójútó ọmọ rẹ̀ gidigidi ni o torí àwọn kan lè jí i sá lọ láàrin wọn orí ikùn rẹ̀ ni ó máa gbé ọmọ yìí sí fún bí ọ̀sẹ̀ márùn-ún àkọ́kọ́ lẹ́yìn èyí ni ọmọ yìí ó máa pọ̀n lẹ́yìn ìyá rẹ̀ bí wọ́n bá sì ti pé ọmọ oṣù márùn-ún ni wọ́n ti lè máa lọ bọ̀ fúnra wọn ṣùgbọ́n fún bí odidi ọdún kan sí ọdún kan ààbọ̀ ni wọ́n sì fi máa fi mumu láyà ìyá wọn yàtọ̀ sí koríko tí wọ́n wá máa ń jẹ jù ní bí ìdá àádọ́rùn-ún nígbà ọgọ́rùn-ún ẹ̀yìn ninety percent of the time wọ́n tún máa ń jẹ àwọn ohun ọ̀gbìn téèyàn lè wà látilẹ̀ bíi òfìò iṣu pákí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bulbs and tubers ṣá nǹkan ẹyọ kan ṣoṣo tí wọ́n máa ń jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí kì í ṣe ewéko àti ọ̀gbìn òun ní kòkòrò n tó sì tóbi jù tí wọ́n ń jẹ láyé náà nu wọ́n máa ń lò tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ọdún nínú igbó tí àwọn tó wà ní àhámọ́ sì máa ń lò tó ọgbọ̀n ọdún láyé ń tiwọn ẹ bá mi subscribe sórí YouTube mi fún àwọn fọ́nrán àgbọ́dúnú tuntun youtube.com slash at àròjinlẹ̀ one ẹ sì má gbàgbé láti fi àtìlẹ́yìn yín hàn nípa fífi ìfẹ́ hàn sí fídíò yìí ẹ bá mi share ẹ like kẹ́ ẹ sì kọ́mẹ̀ntì dáadáa. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gíbò lu ọgbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn ó lè jó àbúrò kí ló tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì wa o ẹ kú kalẹ̀.